الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته عدوك فهم ولا وباو إكي ولا واتيول ولا وقبع النبي محمد أكي ولا وباو وباتي الله أكبر تواسي أشي ينو فجر نرون فوا بنا ادوبه فون بلو الله سبحانه وتعالى كل موسى يبان لنا لو بو ادو اتي ان كوكان واتي انداشي اتيتون شفون اتيتون شفون يا الله موسى يبان بو فون واجبات الصلاه الواجبات ما يجب فعله او قوله في الصلاه ويسقط بالسهو ويجبره سجود السهو ومن تركه عمدا بطلت صلاته إذا كان عالما بوجوبه èyí tí a fẹ́ ṣàlàyé ní àárọ̀ yìí òun náà ni abala kejì nínú àwọn àwọn nǹkan tó yẹ kí a máa ṣe lérí irun a ṣàlàyé lánàá nípa àríkánu asọ́lá àka mẹ́ẹ̀ẹ́dógún fún wa àwọn àríkánu sọ́lá àti tí a kà lánàá ká lè mójútó tó bá ti kó nínú òrun ìrun yẹn ti bàjẹ́ o àfìgbà téèyàn bá mú wa padà lẹ́yìn náà èèyàn ṣe wá fẹ́rí kalẹ̀ pé èèyàn gbàgbé ìfẹ́rí kalẹ̀ lásán ọ̀ràn ìpè tá a bá ti fẹ́rí kalẹ̀ síbi ọlọ́run ti fẹ́rí jìn wá lérí ẹ̀ rọ ó mú wa ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́rí kalẹ̀ ẹ̀rí ìta fẹ́ ka yìí òní wọ́n ń pè ní wajibatu sọ́lá ma yajibu fa'iluhu wọ́n lòun náà ọ̀ranyàn ní ká ṣe aw qawluhu fi sọ́lá àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ni ọ̀ranyàn ní ká sọ tàbá ń kírun wa yasqutu bis-sahwi tàbá wá gbàgbé ti lọ nìyẹn àní mú wá padà àwọn ìtafẹ́ kà yìí tọ́ba ti gbàgbé ò ní mú wá padà ọ̀yẹ̀jìbúrúhù sojúdù sáhùí àmọ́ fèrè kalẹ̀ lẹ́ẹ̀mejì fún ọlọ́run ọba wa ìfèrè kalẹ̀ yẹn lẹ́ẹ̀mejì yẹn òun ló fi dí àwọn wàjibáàtì yẹn tọ́ba ti fèrè kalẹ̀ ọlọ́run ti fèrè jìn tọ́ba ti bọ́ àní mú wá padà mọ́ wa man tarakahu amdan àmẹ́ni tó bá máa ma fi lẹ̀ ipe irun tó ń fẹ́ kí yo ó ti dìtámì ipe òun ò ní ṣe àwọn afáàní batalat salatuhu idha kana aliman bi wujubi irun rẹ̀ ti bàjẹ́ tó bá pé ó bá jẹ́ ẹni tó ipe ọ̀ràn àyàn ni kò wọ́n ó ṣe àwọn ọ̀ràn àyàn yìí mẹ́sàn-án péré lòun mẹ́sàn-án tí èèyàn bá gbàgbé nígbà tí ń kírun kò ní ìdí kí kó ṣe é padà mọ́ yóò wá fi fèrè kalẹ̀ méjì òní yóò fi tánràn òní yóò fi di ọlọ́wọ́n bá wà fẹ́ríjì irun rẹ̀ ó sì wá pé pérépéré alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni duawu al àdúrà tí a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá ṣe Allahu Akbar kó tó di pé a máa wá kàǹkankan ní rírun tó bá ti sọ Allahu Akbar ọládùúwà kan tó ṣe jẹ́jẹ́ àdúrà yìí òun là kí ni àdúrà náà subhanakallahumma wa bihamdik. وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك أجاوبي وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك آه يا أيامي ننو يسوى يا وعائشة رضي الله عنها àtàwọn ẹlòmínà àwọn sọ̀hábà náà wọ́n ní anna nabiya wọ́n ní anabiwa muhammad sallam idaftata hasolata gbogbo àtọ́ba ti fẹ́ kírun tọ́ba ti sàlọ́hu akbar qala anabi òní sàlàyé sọ pé subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka ó tún láwọn àdúrà míì náà tí ó tún yàtọ̀ sílẹ̀ àmẹ́lẹ́yìn ọ̀kan nínú àwọn uh, àwọn mùsùlùmí nàìjíríà tó lọ sí maka nígbà tí ìmáàmù ní allahu akbar ìmáàmù wa ń ka àdúrà yìí ó wá rí i pé òun ò sì máa kà kọ́dà kò gbọ́ bá a ṣe ń sọ lọ́wọ́ yìí náà ẹlòmíì ò iṣẹ́ tó yẹ káwọn afọwọ́ máa ṣe nù wọ́n wá fi yín lẹ̀ wọ́n ṣàṣàlátù láàrin àwọn tá a jòkó lẹ̀ mọ́sáàsì ẹlòmíì ọ̀gbọ́rì alhamdulillah gbogbo àwọn ọmọ wa ti mọ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ náà wọn mọ̀ ya ẹlòmíì ọ̀gbọ́rì náà wọn bàbá bàbá ta wà mọ́sáàsì kálọ̀ ní ìwé àdúrà wa citadel kálọ̀ lè ha ẹni tá a wá wí ọwọ́ ń sọ fáwọn yẹn gbà wọ́n délé tí wọ́n kírun tán ní kaaba ó ní ọ̀rọ̀ ìmáàmù Mákà pé ń yà wọ́n lẹ́nu tó bá ti báyìí yóò sì dákẹ́ sí ọgbàgbé fatiha bẹ́ẹ̀ ni mamu sì gbàgbé fatiha kí ni mamu ń kájà wọn duwa o alẹ́ istifta nídìí bẹ́ẹ̀ òun ọ̀mọ̀ pé a máa ka nǹkan kan wọ́n lélẹ́yìí tí èèyàn bá gbàgbé ọwọ́ fẹ̀rí kalẹ̀ lẹ́ẹ̀mejì kò nídìí kó o tún mọ wá mọ́ eléyìí ti lọ abẹ́lẹ́ wọn aláàkọ́lọ́mọṣà sí rọrùn fún wa ṣe rí i pé ẹ̀sìn bẹ́ńlẹ̀ kọjá sáwí ní ti ń bẹ́ ńlẹ̀ kọjá bẹ́ẹ̀ ìrún náà làṣẹ wàá kí láyé wọ́n sì ní tá a bá ti ń kú báyìí nínú àwọn ẹrù wa tá a kó lọ́rùn lẹ́yìn ìgbàgbọ́ fáìlì ìrún ni wọ́n kọ́kọ́ tú tí ìrún bá ti dáa gbogbo sẹ́ẹ̀rẹ́ tó kù ọlọ́wọ́ gbà bí ìrún bá ti dáa ọlọ́wọ́ bọ́ yọ ba gbogbo sẹ́ẹ̀ yòókù jẹ́ kọ́lọ́n mọ́jà adọ́run mọ́tọ́ kọ́lọ́n sànù wa alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì al-isti'adhatu òun náà ni pé tá a bá ti ṣàdúrà yìí tán a wà dé a'udhu billahi minash shaitani rajim jẹ́ẹ́jẹ́ ìbá jẹ́run oníjẹ́jẹ́ la fẹ́ kí ìbá jẹ́ irun tá a fẹ́ kí ó jákè a'udhu billahi yẹn a wà sọ níbi aburú àṣetán kátó ka kuraani torí fati àtàfẹ́ ka kuraani a'udhu billahi yẹn minash yẹn nínú àwọn nǹkan ọ̀ràn yẹn fún wa tá a gbọ́dọ̀ ṣe ni. wàyídà qara'ta al-Qur'ana ọlọ́wọ́n bá ní tẹ́ wá fẹ́ ka Qur'an ẹni tàbí tẹ́ wá fẹ́ ka Qur'an fasta'idh billahi minash shaytanir rajim a'udhu billahi minash shaytanir rajim ọlọ́wọ́n bá ní wàyídà qara'ta al-Qur'an gbogbo àtọ́ bá fẹ́ ka Qur'an fasta'idh billahi minash shaytanir rajim ṣe a'udhu billahi minash shaitanir rajim sẹ́wọ̀n kó ti di dandan fún wa ká ṣe tọ́lá lọ́n ti ní ká ṣe tó Suratul Nahl aya ninety uh, eight lọ́wọ́ eléyìí ẹ̀yọ́ máa ya aya yìí tó jẹ́ àmọ̀ pé a ṣe a'udhu billahi minash shaitanir rajim jẹ́ẹ́jẹ́ kí ni mo pè é jẹ́ẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta àtàmínú ba'dal fatiha tí ìmáàmù bá sọ pé ghayril maghdubi alayhim waladdallin kí la máa wí jama àmín àmín táwíhùn ọ̀ràn yẹn tọ́ ọba mọ̀ọ́mọ̀ pé ìwọ ní ṣe àmín wọ́n ní ìrùn ẹ̀ bàjẹ́ tó sì mọ̀ ipe dandan ni fún un àmọ́ tí èèyàn bá wá gbàgbé tí ò ṣe wọ́n ní kò ní tún wá mí yẹn ṣe yọ kàn fèrè kalẹ̀ lẹ́yìn méjì ni ọlọ́run ṣàforíjì àìṣe àmì ẹ̀rí lérí ẹ̀ وقد ثبت أن النبي صلى الله عليه وسلم كان إذا انتهى من قراءة الفاتحة قال آمين يجهر بها ويمد بها صوته wọ́n ní gbogbo àtàn nàbì bá ti parí fatia ànábì gan fún rẹ̀ ó ṣe àmín papọ̀ mọ́ àwọn jàmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù mi lẹ́nìí àwọn ò fi àmín lẹ̀ fáwa òun kàn ní wọlọ́dọ́ọ́lì ẹwà dákẹ́ òsì ẹ̀kọ́ dákẹ́ wọ́n ta ànábì bá ti parí fatia ta ló kírun fún wọn jàmọ́ ànábì kọ́ọ̀là yóò wá sọ pé àmín wọ́n ní kọ́dà yóò wí jákè yóò tún wá fà á àmín eléyìí wọ́n ní inú àwọn dandan ni tá a bá gbàgbé ìfẹ́ríkanlẹ̀ méjì láfi ṣe kínní láfi gbé oríṣi bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gan fún yàn kéèyàn máa ṣe àmín ẹ̀ wọ́n tún mẹ́ẹ̀ ni mọ́ sọ ọ́ di Yahudi kọ́lọ̀ mọ́ sì sọ ọ́ di Nasara Yahudi ni Júù Nasara lálátẹ́wọ́. La ìta ń wí mẹ́nu ibi kọ́ lọ́mọ di ìrandíran wa aláyé wa tàwa yìí kọ́ lọ́mọ jẹ́ di Yahudi kọ́ lọ́mọ sì jẹ́ di Nasara ọ̀dà kí n yọ sàmì ọ̀dà kí n yọ sàmì ọba di Yahudi ọ̀wọ̀ náà bó di Nasara ọ̀wọ̀ náà. إن الذين كفروا من آل الكتاب والمشركين ọlọ́run láwọn tá fún tẹ́lá síwájú táwọn náà pa àwọn náà láwọn ànábì kan táwọn ń tẹ̀lé tí wọ́n pàtẹ́wọ́ tí wọ́n ń pe ẹ̀dá ọlọ́run lọ́lọ́run àtàwọn abọ́gibọ̀ pẹ̀ fínárì jahannam ọlọ́run ní ọmọ jahannam ni wọn khalidina fiha tí wọ́n bá sì ti wọ jahannam yẹn wọn ò ní jáde mọ́ tí wọ́n bá ti wá ní ọlọ́mọdé á wọnú wọn mọ̀jọ́ àrọ́mọdọ́mọ wa ó lọ lè sẹ́sìn wọn mọ́jáde yahudi mọ́jáde nasara alimakidubi alayhi yahudi wọ́n pè bẹ́ẹ̀ wala dọ̀lin àwọn nasara ọlọ́run lòun bínú sáwọn jù wala dọ̀lin ọlọ́run bá ní àwọn tí wọ́n sọnù nílẹ̀ àwọn alátẹ̀wọ́ àwọn ọmọ tẹ́ńsẹ̀ ta lọ lọ́n yóò ní jésù ta ní jésù yóò lọ́mọ lọ́n ta ló dá mary yóò lọ lọ́n ta ní jésù yóò lọ lọ́n. ṣé ohun ti sọnù. ọlọ́run ló pè wọ́n bẹ́ẹ̀ o nínú alukur'an kìí ṣe mímọ́sọ́ wala dọ́ọ̀lìn ọwọ́ nínú kur'an ọlọ́run mọ́sá wọlé àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n bẹ lójú ọ̀nà ọlọ́run mọ́sá bá ní pè wọ́n sójú ọ̀nà islam ọlọ́run agbára ọlọ́run ọba wa ọdún mélòó tá a kájà mọ́ kíláàsì láwa àti kírun táwọn kéwu lókùtà máa kéwu ọdún mélòó jama méjì kọ́ ah, ọlọ́run mọ́sá ẹ̀ òun náà ni àdúrà ìbẹ̀rẹ̀ àbí istifta ẹlẹ́ẹ̀kejì ńkọ́ a'udhu billahi ṣètọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àmín tọ́ ẹlẹ́ẹ̀kẹrin là ń lọ báyìí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni takbiratul intiqal àwọn Allahu akbaru tá a máa ń ṣe tá a máa fi ń bọ́ sípò kan lẹ́yìn ipò kan tá a bá wà tẹ́lẹ̀ ṣe mọ̀ pé èyí tá a fi wọ̀run a ti sọ yẹn lánàá sẹ́ẹ̀rí àwọn Allahu Akbar tó tún kù èyí tá a ṣe ká tó lọ rùkù ká tó lọ lè fẹ́rí kalẹ̀ gbogbo àwọn Allahu Akbar tó kù yẹn ọ̀ranyàn ni tẹ́yìn bá máa ma filẹ̀ irun ẹ̀ bàjẹ́ àmọ́ tẹ́yìn bá gbàgbé èyàn fẹ́rí kalẹ̀ yóò fi ṣe kínní yóò fi gbé ọlọ́run ti fẹ́rí jì anabi ní bàtà kabara fakabiru anabi ní tí imam bá ní Allahu ẹ̀yin náà sọ pé Allahu Akbar ẹni ẹni tí ó wá ṣe jama ó ti takun tá nàbì sọ ànábì ni imam ati sallahu akbar ẹ̀yin náà ṣe Allahu àjọ máa ṣe náà ni àwọn kan ní yanu tiwa sókè bíi ti imam kọ́mọdé ẹgbà tí ariwo máa wá ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí àmọ́ àwọn náà máa ṣe Allahu akbar lẹ́yìn rẹ̀ ẹlòmíì ọkàn dákẹ́ ni yóò rò pé baba aládàáni nìkan ni ó gbọ́dọ̀ máa wí Allahu akbar tá a máa ṣe yàtọ̀ sí tàlákọ́kọ́ òun náà wọ́n ní ọ̀ràn yẹn ni ẹlẹ́ẹ̀karùn-ún wa qawlu sami'a Allahu liman hamida tabako ní rúkọ sẹ́wọ̀n àmọ́ sọ̀rọ̀ kan tá a ní sami'a Allahu liman hamida sẹ́rí sami'a Allahu liman hamida yìí ọ̀ràn yẹn ni kéèyàn wí téèyàn bá ń dárun kí ẹ̀rí tó bá jẹ́ pé a bá ń kírun lẹ́yìn máàmù ìmáàmù ni ó sọ pé sami Allahu liman hamida ẹlẹ́ẹ̀kẹfà òní rọ̀bánà lakalhamd àbí rọ̀bánà walakalhamd àbí Allahumma rọ̀bánà lakalhamd ẹ̀rí rọ̀bánà walakalhamd yẹn rọ̀bánà lakalhamd Allahumma rọ̀bánà walakalhamd mẹ́rin ni alakọkọ rọbana wàlẹkàlham ẹlẹ́ẹ̀kejì aláhùnmá rọbana wàlẹkàlham ẹlẹ́ẹ̀kẹta rọbana lẹkàlham ẹlẹ́ẹ̀kẹrin aláhùnmá rọbana lẹkàlham èyí tọ́lọ́ bá ní kéèyàn wí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lọ́kọ̀ rẹ ti sẹ́ríkà wá wí yẹn tá a bá ń dárun kí ó yẹ ọ̀ràn yẹn ni ká ṣe kíni káwí tá a bá ń kírun lẹ́yìn máàmù ọ̀ràn yẹn ká ṣe kíni lakal hamd ìmáàmù gan fún rẹ̀ òun náà wí rabbana lakal hamd àbí allahumma rabbana lakal hamd ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ewì tó wọn bá ti ní sami Allahu liman hamida yẹ bá dákẹ́ yẹ wàá fi rabbana wa lakal hamd lẹ̀ fún ìmáàmù àti àmín àwa jama ladani mu'adhdhib ló sì jẹ́ pé ẹni tí bá wá ń dànù kí tó bá ti ń sẹ̀mí aláàmì hamida ó fèrè kan lẹ́lẹ́ méjì tó bá ní rabbana walakal hamd àbí rabbana lakal hamd ó fèrè kan lẹ́lẹ́ méjì lẹ́yìn rẹ̀ bó ṣe wá nìyẹn anabi wa idha qala sami allahu liman anabi ní tí imaamu tó ní sami allahu liman fakulu ẹ̀yẹn máa sọ pé allahumma rabbana lakal èyàn fèrè kalẹ̀ lérí ẹ̀ ó di mẹ́fà ẹlẹ́ẹ̀keje at-tasbih fi ruku' wa sujud tàbá rùkún ká máa fọlọ́wọ́n ọba mọ́ kí ni a máa wí mbẹ́ subhana rabbiyal azim subhana rabbiyal azim ọwọ́ mama wí wọ́n ní téèyàn bá ti wí wọ́n ní èyàn ṣe kínní èyàn nírun téèyàn bá mama àmọ́ ó láti wí bóyá bó ṣe rúkú ni àṣetánì lọ́kànlẹ̀kùn síyàn lọ́bẹ̀rẹ̀ sí ronú nípa ayé àbí nǹkan mi ó padà wá rántí pé ọ̀ mà sọ ò ní padà sí rúkú mà kí lọ́ọ́ ṣe sujud méjì ló fi ṣe kíni ló fi gbé odi mélòó jama odi méje na eléyìí wà nù hadith Uqba ọmọ amiri wọn nígbà tí aya fasabi bismi rabbikal azim tó anabi wa sọ fáwọn pé ij'alu fi ruku'ikum tẹ́ bá ti rukú òun ni ká ẹ máa wí ẹ máa ní subhana rabbiyal azim ìgbà tí aya sabbisma rabbikal a'la tí òun sọ̀kalẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ij'aluha fi sujudikum eléyìí ni ká ẹ máa wí níbi ìfẹ́rí subhana rabbiyal a'la bọ̀tà àdìsí tí àwọn afa gbára lé jù lọ lérí ẹ̀ òun náà ni pé anabi ni ala wa inni nahaitu an aqra al-qur'ana raki'a anabi ni èmi mo ti kọ̀ fún yín ipe ká máa ka quran taba abaruku àbí ká máa ka quran taba feri kalẹ̀ ẹ má ka aya quran fa ama ruku'u tẹ́bà ti ruku fa azimu fi rabb ẹ ma gbọ́ lọ́wọ́ bá tóbi ni ìgbọ́ lọ́wọ́ bá tóbi ni subahana rabbiyal azim wa ama sujud tẹ́bà fẹ́rí kalẹ̀ fajitahidu fi du'a ẹ ma ṣàdúrà dáadáa nítorí pé ọlọ́wọ́ bá ma ń gbàdúrà tẹ́yìn bá fẹ́rí kalẹ̀ tọ́ níta fẹ́ mú bẹ́ẹ̀ náà ni pé tabaruku ọyẹ àbábá fẹ́rí kalẹ̀ a ma ṣe tasbih tasbih ti ruku ni subahana rabbiyal azim tasbihu ti sojú ni ni subhana rabbiyal a'la tọ́ ẹlẹ́ẹ̀keje nìyẹn Udhaifa olóhùn kanu lẹ́yìn anabi wa Muhammad sallam sọlẹ́tù máa nàbí yìí fakana yakul fi ruku'ihi olóhùn gbọ́ tá nàbí sọ nígbà tó ruku subhana rabbiyal azim wa fi sujudihi onígbà tó fẹ́rí kanlẹ̀ ó sọ pé subhana rabbiyal a'la ẹlẹ́ẹ̀kẹjọ àtọ̀ṣáhùdù al-awsat wal-julusu lah ìjókòó lẹ́yìn rákà ẹlẹ́ẹ̀kejì àti àtàhíyàtù lillahi tá a máa ń ṣe kínní tá a máa ń ṣe jẹ́ ń pè ní àtàyà tá a bá fẹ́ kírun olóko mẹ́rin àbí irun olóko mẹ́ta akọ̀kí méjì àbí ìjókòó tá a jókòó lẹ́yìn méjì yẹn ọ̀ràn yẹn ni téèyàn bá wá gbàgbé téèyàn bá gbàgbé tó bá ti dìde tó bá ti nàró sansan báyìí kò ní padà mọ́ ìjókòó èyí tá a sọ pé èèyàn gbọ́dọ̀ má jókòó lánàá ta ló òun ni ìjókòó ti gbẹ̀yìn ìjókòó ti gbẹ̀yìn yẹn tó o bá ti jókòó ẹ̀ tó o kàn kó lérí sùjúdù tó dìde tó ń jáde lọ irun ẹ ti bàjẹ́ ó dìgbà tó bá jókòó padà ẹ̀ rí ìjókòó tó wà rákà méjì ọ̀fẹ́ kí zóòrè lápèjúwe òkèrè aka méjì tán sẹ́mu kó yẹ kó joko lọ́ba gbàgbé lọ́ba dìde lọ́ba dìpọ̀ ọwọ́ rẹ̀ sì ń bẹ nílẹ̀ báyìí ọwọ́ rẹ̀ ń bẹ nílẹ̀ báyìí tọ́fẹ́ nàró lọ rántí ó joko padà ó sì ní san kankan lérí ẹ̀ nítorí pé ó tí kú ní joko ó ní san kankan lérí ẹ̀ tí ọba ti ń lọ tọ́ ti dúró sansan táwọn jàmáà bá ní subhanallah kí ló ṣe ọ padà ápẹ́ ọ̀nà lọ́wọ́ náà títọ́ ń dárun kí ọ padà bọ̀tọ́ bá ti dó sansan tó ti dó báyìí sọ̀rọ̀ kó ti bọ́ sínú iṣẹ́ mi kò ní ìdí kó tún padà mọ́ kí ló wá ṣe lẹ́yìn ìgbà tí ọba parí irun ó wá fẹ́rí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó sálámà ìfẹ́rí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó sálámà yìí ni wọ́n pè ní kọ̀bìlì sojúdù kọ̀bìlì ìfẹ́rí kalẹ̀ yẹn lọ́wọ́ ọba yóò fi pa àìjòkó rẹ̀ ní òfin ṣẹ́kínni ní òfin parẹ́ láfi ní àwọn ìta fẹ́ kà lẹ́ni ìfẹ́rí kan lẹ́ máa ń ṣẹ́kínni ní máa ń parẹ́. ìmáàmù wa dìde ìyàwó pé subhanallah ó sì ti dúró sánsan ìyàwó ní subhanallah subhanallah gílẹ̀ ṣe níbo ti dúró sánsan wọn ẹ̀ máa gí lọ́nìí ìmáàmù tó bá wá rí pé àwọn jàmáà gbàgbọ́ yẹ wá sí báyìí sí àmọ́ tí n bá ń sin lókè tí n bá ní subhanallah yóò ṣe kínní yóò jókòó lẹ̀ ṣe rí ìjókòó lẹ́yìn ìraka méjì yẹn òun náà wọn ọ̀ràn yẹn ni téèyàn bá máa fi lẹ̀ kò nírun àmọ́ tó bá gbàgbé yóò máa bárun rẹ̀ lọ ìfèríkalẹ̀ méjì ni ó fi ṣe kínní òun náà ni ó fi ni ó fi gbé ẹlẹ́ẹ̀kẹjọ òun ni àtàyà tá a kà níbi ìjókòó yẹn ẹlẹ́ẹ̀kẹsàn ni jíjòkó yẹn bọ́ ọ bá jòkó tọ́ kàtáyà ẹ̀yẹ ò ní dá jòkó yẹn padà mọ́ ìfẹ́ríkanlẹ̀ ló fi gbé tọ́ ọ bá jòkó rárá náà ìfẹ́ríkanlẹ̀ ló fi ṣe kínní ni ló fi gbé náà fi kà pé ẹlẹ́ẹ̀kẹjọ àti ẹlẹ́ẹ̀kẹsàn abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọlọmọsà wọlé agbára rẹ ẹni wọn bá ta wí kọlọmọsà jọ sanfàní wọlé agbára ọlọ́wọ́n ọba wa wọlé àánú ọlọ́wọ́n ọba wa ìmà. Uh, wọn lọ́n lọ́la díìnì wọn ní bọ́ọ̀ bá jẹ́ àfa kọjọ́ máa kéw tọ́ọ̀ bá jọ́ máa kéw kọjọ́ níbèrè fasalu ahaladikiri in kuntum la ta'lamun ọlọ́run bá ní ẹ máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ tẹ̀yìn ọba mọ̀ adé pé kéèyàn máa béèrè gan àṣẹ látọ̀dọ̀ ọlọ́run mùsùlùmí wa dákẹ́ sí i ibi ẹ ti máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ àṣírí ibi tó bá ṣe léyìn ó lóyún tó bá ṣe léyìn ó bímọ tó bá ti ṣe léyìn ipa ọ̀tá òní ká o ẹgbọ́n tí ìbéèrè ọmọ lọ wá béèrè nípa ẹ̀sìn rẹ bó ṣe ṣẹ̀sìn mùsùlùmí ó dákẹ́ nítorí ẹlòmíì ẹ̀sìn tí ń sìn gan kì ṣe pé ń sìn torí ọlọ́yin ń sìn torí bùkátà ni àbẹ́ ìgbàgbọ́ yẹn ń Yorùbá. èyí tó wá sí pàtàkì jùlọ òun náà lẹ̀sìn bùkátà náà da kọ́lọ́hún bá bíya bùkátà wa àmọ́ gbogbo bùkátà tá a fẹ́ bíya náà nítorí ìrun ni àwa bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé ayé ọlọ́mọdé ọgbà wa lágbè ńtọ́lọ́ ní àwa ṣe o ẹnu wọn bá tá à ń wí iná kọ́lọ́mọsàjọ́ sànfàní fún wa àwọn mẹ́sẹ̀ santa kàyí tí èèyàn bá ti gbàgbé wọn náà pè ní wa ìfẹ́rí kalẹ̀ méjì ṣe àmọ́ tẹ́yìn bá máa máa fi ilẹ̀ àwọn afa ní irun rẹ ti bàjẹ́ nítorí níta nẹ́bí ní oṣù eléré irun tó lóṣè onírun pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ á wà ká súnánù sọ̀dá àwọn ìta kà lọ́sẹ̀ tí ń bọ̀ yẹn ọ̀dà kéèyàn ó ṣe ìnirun yẹn ó fi pé àmọ́ tó bá ti gbàgbé lákọ̀bùlí wà lábàdí ò ní fèrè kalẹ̀ kankan ó ti gbàgbé náà ọlọ́run fèrè jàn kì í ṣe pé afẹ́ sọ́n torí kalẹ̀ bá fojú kéré afẹ́ sọ nítorí níjọ́ tí a bá gbàgbé kéèyàn má kó rẹ̀ sí ọ̀nù pé ah mo ti kírun ṣòfò tí ọmọ wa káwọ́ lérí tí ọmọ banújẹ́ àmọ́ tó bá mọ pò tó wà nínú irun yóò lè fúyẹ́lẹ̀ mí ẹ̀ kìí ṣe pé ká lè fílẹ̀ láti fẹ́ sọ gbogbo ohun tí ń bẹ ní inú súnánù tá a fẹ́ kà ń lọ́sẹ̀ tí ń bọ̀ insha gbogbo ìlànà bí màá ṣe tẹ́yìn bá wá ṣe irun yóò fi ṣe kínni yóò fi lọ́la dáadáa àmọ́ tó lọ́n bá ní kéèyàn gbàgbé kò sí tààrà kankan fún èèyàn ẹlòmíì tí ó sì kéwú tó nǹkan èyí ni wọ́n wàá mú ní rúkínù yóò máa bá àwọn èèyàn jà á ní ìmáàmù báyìí kò ṣe nǹkan báyìí kò nírun kò wá ní kírun lẹ́yìn òun ni ò sì mọ̀pọ̀ tí kinní yẹn wà ẹ̀ kò bá àrùn yẹn jẹ́ ìlàfẹ́ sọ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe irun yóò fi ṣe kinní yóò fi lọ́la jù á yẹn níjọ́ mẹ́jọ àbí ìjọ́ méje insha ta'ala níjọ́ sátọ̀dẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ìta àti kíṣẹ́ yìí tó da abẹ́lẹ́ ọlọ́run mọ́sá yìí gbà fún wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. tẹ́wọ́n bá rúkú tẹ́wọ́n bá rúkú insha ta'ala nínú ọ̀rọ̀ kan wa bihamdi wà ń bẹ̀ ọ̀kan bẹ̀ kò sí wa bihamdi méjèèjì náà láfíà subhana rabbiyal azim wa bihamdihi subhana rabbiyal a'la subhana rabbiyal azim subhana rabbiyal azim wa bihamdihi insha Allah ta'ala alifi wa bihamdihi nínú ẹgbà wa mi tàbá sì dáadúró lérí subhana rabbiyal azim náà ọlẹ́tọ̀ náà ìrùkú subhana rabbiyal a'la la mistake ńlá ni lérí ìfẹ́rí kanlẹ̀ ní subahana rabbiyal aala àlá yẹn òun ní subahana rabbiyal